ogun dé àwọn agbébọn ya wọ sekitẹ́ríàtì ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n fẹ́ẹ́ gbàjọba mọ́ mákindé lọ́wọ́ bóyá ni ọkàn gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjiníà ṣèyí mákindé yóò ti ìbalẹ̀ báyìí bẹ́ẹ̀ lọ̀pọ̀ èèyàn sì wà nínú hílàhílo ọkàn títí tá a fi parí àkójọ ìròyìn yìí pẹ̀lú bí àwọn agbébọn kan tí ìrísí wọn bani lẹ́rù gidigidi ṣe ya wọ sekitẹ́ríàtì ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ níbi tí ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ ọ̀hún wà wọ́n ní lónìí làwọn yóò gbàjọba ní dandan àwọn ìgìrìpá ọkùnrin ọ̀hún la gbọ́ pé wọ́n wọ aṣọ àwọn ọmọ ogun orílẹ̀-èdè yìí tí wọ́n sì múra bíi sójà gẹ́lẹ́ pẹ̀lú ojúlówó ìbọn àwọn jagunjagun ilẹ̀ yìí ṣùgbọ́n aṣọ dúdú tí wọ́n fi bojú ló fi wọ́n hàn gẹ́gẹ́ bíi jàǹdùkú agbébọn bẹ́ẹ̀ ni wọ́n gbé àsíá ńlá kan lọ́wọ́ bíi tàwọn Boko Haram tàbí àwọn alákatakítí ajagungbalẹ̀ àgbáyé kò sẹ́ni tó lórí láyà láti kojú àwọn èèyàn yìí nígbà tí wọ́n kọ́kọ́ dé àfi CP Sunday Odùkọ̀yà ẹni tó ti fẹ̀yìntì gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ọlọ́pàá ṣùgbọ́n tó jẹ́ olùdámọ̀ràn fún gómìnà Mákindé lórí ọ̀rọ̀ ètò ààbò ṣùgbọ́n gbogbo ìwàásù àlàáfíà tọkùnrin náà ṣe fún wọn kò wọ̀ wọ́n létí rárá wọ́n ní dandan àfi bí wọ́n bá wọ inú sekitériàtì tí àwọn sì rí àsíá àwọn mọ́lẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe rí àsíá nàìjíríà sínú ọgbà náà gẹ́lẹ́ èyí ni wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́ tí àwọn agbófinró ìjọba àpapọ̀ bíi ọlọ́pàá àti civil defence fi dé tí àwọn agbófinró ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ bíi operation burst àti àmọ̀tẹ́kùn fi pẹ̀lú wọn àwọn eléyìí kò ráàyè ẹjọ́ ní tiwọn níṣe ni gbogbo wọn fìjà pẹ́ẹ́ta pẹ̀lú àwọn ẹni ọ̀ràn náà bí kálukú wọn ṣe ń dé níjọ níjọ tí àwọn agbófinró àtàwọn tí wọ́n pera wọn lájìjàgbara náà sì bẹ̀rẹ̀ sí yìnbọn mọ́ra wọn kíkankíkan ṣáájú làwọn agbófinró ti dí gbogbo ọ̀nà tó wọ sẹkítẹ́rìàtì àwọn ọkọ̀ tàbí èèyàn lásán kò lè gba ọ̀nà agodi géètì bódìjà total garden àti mọ́kọ́lá dé iwájú sekitérìàtì mọ́ nítorí ogun tó ń lọ lọ́wọ́ lásìkò náà níṣe ni gbogbo iwájú ilé ìjọba náà tó máa ń rọ́ gùdùgùdù tẹ́lẹ̀ rí dá wáyé nígbà tí gbogbo àwọn tó ń tajà níbẹ̀ sáré palẹ̀ mọ́ ìgbẹ́ là fẹ́wé oko là ń wá nǹkan ọbẹ̀ tí kálukú sì sá àsálà fún ẹ̀mí ara rẹ̀ fún bíi wákàtí kan tí wọ́n fi jọ dáná ìbọn fúnra wọn yá ó ṣòro láti mọ òpè yàtọ̀ sí ọ̀tá láàrin ikọ̀ àgbáríjọpọ̀ àwọn agbófinró tòun ti bí ikọ̀ àwọn agbófinró ṣe lo ìbọn àti àdó tajútajú tá a mọ̀ sí tíágáàsì àfi nígbà tí àwọn sójà dé tìkanra-tìkanra láti bárẹ́kè wọn tó wà ní odógbó ládùúgbò ọjọ́ nìbàdàn nígbà náà làwọn ìránṣẹ́ ọkú ọ̀hún pẹ̀yìndà ni wọ́n bá na pápá bora tá ò bá gbàgbé nígbà kan nínú oṣù karùn-ún ọdún 2023 làwọn agbébọn kan tí wọ́n sọ pé àwọn ń jà fún òmìnira ilẹ̀ yorùbá ya wọnú ọgbà iléeṣẹ́ rédíò amúlùdùn tí wọ́n sì gbàkóso iléeṣẹ́ náà kó tó di pé àwọn agbófinró kápá wọn tí wọ́n sì sọ wọ́n sátìmọ́lé kò tí ì sẹ́ni tó lè sọ pàtó iye èèyàn tó kú àtàwọn tó farapa níbi làásìgbò náà títí tá a fi parí àkójọpọ̀ ìròyìn yìí gẹ́gẹ́ bàlàròyé ṣe gbọ́ ọwọ́ àwọn agbófinró ti tẹ díẹ̀ nínú àwọn afurasí arúfin tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjayà yìí ọ̀làwálé àjàó ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròyé online tv faith adébọlá ló kà á sétí ìgbọ́